rọmọdọ́nù kẹrìm ètò alálùbáríkà ti ń wá láti iléeṣẹ́ alálùbáríkà iléeṣẹ́ orísun tẹlifíṣàn tó kárí gbogbo àgbáńlá ayé orúkọ mi ọmọ yóò yípadà alhaji abdulkadir yusuf ọba ọwọ́ àdúrà yín náà ni mí náà mo tún kalẹ̀ sórí ètò hmm. adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín tẹ́ ń pè wá tí ẹ lù wá lọ́gbọ̀ọ́ ẹnu pé ẹ tún gbádùn ètò wa tọdún yìí náà ọ̀nà tá a tún gbà yọyàn náà ọ̀tọ̀ ni bẹ́ẹ̀ ni bó ti rínú aláràgbà yìí dàlà wa àwòkọ́ṣe ni wá ní gbogbo àyíká yìí àwa làwa dára kẹlòmí ò tó gba àràdá kẹlòmí ò tó máa wá dáa àwọn orísun ni orísun lọ lára àwa la lára àwa la lèdè àwa la lètò ọlọ́run dákun mọ́sọ̀ jọ́jẹ́ rí kórísun náà ọlọ́mọjọ́ ọ bàjẹ́ ọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́run lálá ilaha illallah gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ lórí ètò wa bá a ti sọ fún wa lánàá wípé ètò wa tọdún yìí bá a tọrọ a máa ṣe ní sísẹ̀ntẹ̀lé òun náà nìyẹn náà lẹ ti bẹ̀rẹ̀ sí ní rí yẹn lẹ́sìn náà la bẹ̀rẹ̀ láti máa fi eré oníṣe wọ̀ ọ́ tí àwọn èèyàn dẹ̀ lù wá lọ́gọ̀ ẹnu wípé àwọn gbádùn ẹ̀ púpọ̀ o gbogbo àwọn eré tá à ń ṣàfihàn rẹ̀ yẹn àwọn tí ń kọ́ wa ní ẹ̀kọ́ tó pọ̀ ni tó ọlọ́run dákun kó ṣàgbọ́dẹ̀ nìkan kan wa ẹ̀yin náà ẹ̀rí ti ẹ̀wò ní àná pẹ̀lú ògùn ọlọ́run ṣáàlà èmi ìlẹ̀ tó ń wò ní òní hmm, kí ni tòní náà tó fẹ́ kọ́ wa kí la fẹ́ kọ́ lẹ́nìí <laughs> ẹ ṣé kí n sọ fún yín ẹ mọ́ ti jìntì ẹ̀ sí sọ ẹ jẹ́ ká lọ sókè lọ́hùn náà nísìn tá a bá máa fi padà dé eré òun ẹ wàá wù tá a bá wá dé màá wá béèrè lọ́wọ́ yín pé kí ni ẹ̀yin rò pé eré yẹn kí lẹ rò pé ó lè jẹ́ kí la lè pè ní táìtù rẹ̀ hmm, kí la lè pè ní táìtù rẹ̀ ẹjá lọ wò náà ẹsùn ẹkú kalẹ̀. ẹ káàbọ̀ padà sórí ètò yìí tó wa Ramadan Kareem mo rò pé gbádùn eré oníṣe tẹ wò tán yìí lọ́dọ̀ tí kílà kọ́lé tẹ̀yìn lè fún eré tẹ wò tán yìí ń ẹ ronú sí dáadáa o n tẹ bá wà rò sí ẹ jẹ́ kí n mọ̀ tá a bá parí ètò <laughs> àdúrà ògo wa ni ó gbà Ramadan tọdún yìí lágbára ọlọ́mọba ti fìdùnnú bẹ̀rẹ̀ yìí ayọ̀ náà la fi parí ẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run ṣá Allah Ọlọ́run ti ń bá wa lé kòró lọ kò ní jọ́ padà mọ́ láéláé yọ̀ọ́ mọ́ lọ náà ni ìgbóréré kòró ìgbó lẹ́sìn àlè kásámù jẹ̀mọ́ àlè kírun jẹ̀mọ́ àmọ́ lọ́dún yìí àdúpẹ́ ọlọ́run ti bá wa sẹ́rọ̀ ọlọ́run ti bá wa sẹ́rọ̀ ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ náà wọ́n ní ká sì tọ́ra náà tá a bá wà mọ́sálásí ká má dè fún fún jù ká má lo face mask wa náà ká sì máa mójútó ara wa ká sì mọ ká sì wà ní ojú làlá kan àfi sọ́rí abẹ́rẹ́ tí wọ́n dẹ̀ ní agbá abẹ́rẹ́ covid kó kálukú ọlọ́gba kọ́lọ́gba tiẹ̀ tí wọ́n bá ti ń gbé ládùúgbò yín kẹ́yìn náà tètè ya agba tiyan ẹ má kọ́ o ọlọ́run ò ní fa àárẹ̀ burúkú ọlọ́run ò ẹ̀yin àwọn tẹ́ ń wò wá nílé gbẹ̀yẹ̀ olólùfẹ́ wa tẹ́ ń gbádùn ètò Ramadan Kareem láti iléeṣẹ́ alábàárìkà iléeṣẹ́ Orísun tẹlifíṣàn hmm. gẹ́gẹ́ mo ti wí lánàá abala yìí abala tá a ti gba àlejò ni ṣùgbọ́n àlejò wa wọn àti dé pẹ̀lú ògo Ọlọ́run ṣáàlà tó bá di lọ́la ẹ rí àlejò wa tí a gbà sórí abala yìí pẹ̀lú yọ̀dọ̀ Ọlọ́run Ọlọ́run mọ́sàsọ àjù ọ̀la náà lọ́kọ́ hmm, Ramadan fún Hmm. àwẹ̀ Ramadan àwẹ̀ Ramadan àwẹ̀ Ramadan gbogbo ẹni tí mo wà ń lé ẹ̀mí gbogbo àná láti mọ̀ pé pàtàkì làwẹ̀ Ramadan jẹ́ ṣùgbọ́n bí àbá wa ń gbà àwẹ̀ Ramadan àwọn nǹkan wo ló lè ba àwẹ̀ jẹ́ ó yẹ ká mọ̀ ọ́n bí ọba mọ́ tó lè ba àwẹ̀ rẹ̀ jẹ́ yọkàn mọ́ gbà àwẹ̀ lásán ni ǹjẹ́ yìí mọ̀ pé ọ̀rọ̀ ẹnu a máa ba àwẹ̀ jẹ́ kéèyàn máa gbàwẹ̀ kó máa sọ̀sọ́kúsọ nínú àwẹ̀ ẹlòmíín bẹ tí máa ń gbàwẹ̀ báyìí kò ní kò mọ̀rọ̀ kan láyé sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ a máa ba àwẹ̀ jẹ́ bẹ́ẹ̀ náà làwọn wàkiwà àwọn erékeré ká bóbin ṣeré pa lọ́sàn-án àwẹ̀ ká máa bóbin dọ́wẹ́kẹ́ àwọn ọ̀rọ̀ tí ò wúlò àwọn orin tí ò da ká máa gbọ́ ó lè ba àwẹ̀ wa jẹ́ àwọn sẹ́tọ̀ yẹ ká máa ṣe Ramadan tí ó máa fún àwẹ̀ wa ní ní ní ní ẹnájì ká máa ké alukur'an ká máa gbọ́ alukur'an ká máa lọ tẹ̀fsíìr ká máa gbọ́ wáàsí gbogbo àwọn tó bá jẹmọ́ sí ọlọ́run ká máa ṣe ká máa ṣe sàárà ká máa ṣe ìsinú fáwọn èèyàn ká máa darapọ̀ mọ́ bí ti ń rántí ọ̀rọ̀ ọlọ́run àwọn nǹkan wọ̀nyí ni ọmọ máa ràn wá lọ́wọ́ lórí àwẹ̀ wa làwẹ̀ wọ́n fi máa jẹ́ tẹ́wọ́gbà níwájú ọlọ́run àwọn kinní wọ̀nyí òun náà ni ẹja mójútó òun náà ẹja mójútó ẹ rí i pé ìjọ wa ọwọ́ àdúrà dá wa foundation àwọn tá a gbé dání náà nìyẹn ọwọ́ àdúrà dá wa wo gbogbo ń ọ̀rọ̀ nípa àṣẹ ọlọ́run náà ni gbogbo àwọn tọ́lọ́run dẹ̀ fi tiwa ń bẹ̀ tí wọ́n ràn wá lọ́wọ́ tí wọ́n dúró tiwa kódà gan lórí ètò tọdún yìí náà àwọn owó àdúrà dáwà foundation onípa táwọn náà kó ń bẹ̀ ètò iṣẹ́ kò mọ́ wáyé táwọn náà support wa gbogbo ẹni tẹ́ support wa lórí ètò tọdún yìí ọlọ́run mọ́sàbà dúró tẹ̀yìn náà ọlọ́run ní fi í sílẹ̀ lágbára ọlọ́run ṣá allah a ní sàṣetì bá a ti bẹ̀rẹ̀ àwẹ̀ pẹ̀lú bisimilayi a dẹ̀ pẹ̀rẹ̀ dáadáa a pẹ̀rẹ̀ dáadáa pẹ̀lú alihamudulilayi ọlọ́run ẹni ọlọ́run la ọlọ́run la la hawla wala quwwata illa billahi ẹ wá rí iṣẹ́ kan tẹ lẹ́sìn náà láti bẹ̀rẹ̀ sí tọ́ fáwọn èèyàn pé àlàyé Ramadan la pé tá a fi ń ṣàlàyé nípa bá a ti gbàwé Ramadan hmm, mo fẹ́ ká tún lọ kẹ́kọ̀ọ́ kan àbí méjì nínú kínní yìí àlàyé Ramadan ẹ jẹ́ ká lọ sókè lọ́hùn ká lọ pàdé ẹ̀ bisimilayi. ẹ káàbọ̀ padà sórí ètò yìí tó wa Ramadan Kareem mo rò pé ẹ tún gbádùn èyí tá a tún ṣe yìí náà tá a pè ní àlàyé Ramadan gbogbo ẹni tí ẹ ń tarọ ọjà bẹ́ẹ̀ ẹ ti ní ìdí ẹ ẹ pè wá agbára Ọlọ́run ṣáàlà mọ̀ bí yóò ṣe tẹ̀yìn lọ́wọ́ Ọlọ́run wa. gẹ́gẹ́ bí abala tó kẹ́yìn lórí ètò yìí tá ti máa ń sọ̀rọ̀ nípa ìbéèrè wa ìbéèrè tá a béèrè lánàá <laughs> àwọn èèyàn ti máa já tẹlifíṣàn lẹ́ẹ̀kan náà ní yé yé ẹjọ́ wọn ti fẹ́ sọ wọn ti fẹ́ sọ wọn ti fẹ́ sọ ẹ hmm. ẹ kọ́kọ́ sọ rẹ̀ ná tí n bá sọ rẹ̀ tán ẹni tó gba ìbéèrè wa dáadáa tó gbà á dáadáa pẹ̀lú ògùn ọlọ́run ṣá allah àti hmm? pé àti pé ẹnìyẹn bóyá títí ọ̀la àbọ̀túnla ẹ padà rójú ń tọ̀hún tẹ́ẹ̀rì tá a fún ní ẹ̀bùn rẹ̀ lójú ọ̀gbagadì lójú yín náà láti fún lẹ́bùn tá a kó gbọ́ àwọn ẹ̀bùn náà fún un <laughs> ta ló ń tọ̀hún ẹ fẹ́ mọ̀ mi ní dákọ̀ ẹ̀ nísìnyí àmọ́ ánsà wa ẹ jẹ́ sọ ánsà wa kó lè bá àjàǹfààní fún gbogbo ẹ̀ ń tẹ̀ wọlé tọ́lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ń sọ fún wa wípé ní táwọn fi láìkè tó ní pé tá a bá béèrè béèrè a máa tún sọ àǹsà yẹn láti rí láti rí pé à ń sọ ìdáhùn yẹn ó ń jẹ́ kọ́ńkàlùkù máa mú báyìrò láti kọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ sílẹ̀ ẹ tún gbádùn wa tọdún yìí náà lágbára Ọlọ́run mo sọ fún wa pé ní Al-Qur'an láti máa mú. lánàá la béèrè wípé fi ayé suratin sajjala Allahu al-Islam dinahu al-maqbula nínú súra wo lọ́lọ́run ọba ti lu ẹ̀sìn Islam ló ń tẹ̀ pẹ́sìn tó wọn Ọlọ́run fọwọ́ sí rèé Suratul Maida ni ibi ọlọ́run ti sọ pé al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islam dinan ayé ẹlẹ́kẹta Quran chapter five verse three ìgbà ìlọ́lọ́run ọba ti ń sọ wípé lónìí náà ni mo pé ẹ̀sìn yín fún yín tí mo sì parí ìdẹ̀ra mi lé yín lórí tí mo sì yọ́nú sí ẹ̀sìn Islam kó jẹ́ ẹ̀sìn fún yín inú Al-Qur'an lọ́lọ́run ọba ti sọ bẹ́ẹ̀ ó ní àyà tó sọ̀kalẹ̀ fún anabi last tó sọ̀kalẹ̀ lókè àràfá ní hajjal wada pé àfa ti mọ̀ bẹ́ẹ̀. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì tá a béèrè lánàá ni pé anílẹ̀ ayé garadun khalaqa Allahu lè ń sa wàlí jẹ̀nà kí ló dé tó kí lọ́lọ́run torí ẹ̀ déyìn àtàlìjẹ̀nu ọlọ́run sọ́nà alukurani wa ma khalaqtu lè jẹ́nà wàlí ń sa illa liya'budun suratu Dhariya aya twenty one ọlọ́run ní àtẹ̀yìn àtàlìjẹ̀nu mi dáyìn wáyé sáyé ìbéèrè kẹta mo béèrè pé fi ayé sura ti sàmàlọ́wọ́ lẹ àwòlá rẹ fìtìnà nínú sura ọlọ́run ọba ti pe àwọn ọmọ ní wàhálà pé iná máa mú wa lókun wa ọ̀là lókun fìtìnà tún tọ́lọ̀ ń aya fifteen ọba ti sọ bẹ́ẹ̀ eléyìí ni àwọn ìbéèrè eléyìí ni àwọn ìdáhùn sí àwọn ìbéèrè wa ní àná. ìbéèrè sílẹ̀ ìbéèrè <laughs> àmúnú tànábì o àmúnú síra o àmúnú àwọn ọ̀rọ̀ ànábì o ṣùgbọ́n nínú alukur'an ńbẹ̀ ládùú sí jù <laughs> ẹni ọba ké kur'an dáadáa ni ó gbà <laughs> ìbéèrè tòní rèé ìbéèrè àkọ́kọ́ kàmú àdàdù súwárì lẹ́tì bẹ́dẹ̀ àti bílẹ̀ hurufi àwọn súra mélòó ló bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn àràfí wọ́n ń pe àwọn kìnnìkan ní alihurúfù lèmọ̀kọ̀ táà ẹ̀yìn àfọ̀ onítìrà ti mọ̀ ẹ̀yìn àfọ̀ oníkùránì ẹ̀ ti mọ̀ ń tán pè bẹ́ẹ̀ àwọn súra kan bẹnu àlùkùránì tó pé harafi lọ́lọ́run fi bẹ̀rẹ̀ wọn harafi harafi harafi lọ́lọ́run fi bẹ̀rẹ̀ wọn ṣé kí ẹ má jẹ́ ń jayín tán bó ṣe wíwọn náà ti tó àbọ̀rọ̀ lásán fọmọlúwàbí mo wá ní mélòó ni gbogbo ẹ̀ ní mo kọ́kọ́ bẹ̀rẹ̀ nìyẹn o ẹ má ẹ kíyèsí o mélòó ni gbogbo àwọn súrà tọ́lọ́run ti bẹ̀rẹ̀ pẹ̀lú harafi eninu ìbéèrè rẹ̀ kejì mo wá ní kam adadu suwari láti bada láti bi alif lam mim súrà mélòó ló wá bẹ̀rẹ̀ pẹ̀lú alif lam mim ní alukoran mélòó làwọn súrà tó bẹ̀rẹ̀ pẹ̀lú alif lam mim dákọ iye wọn kó o sì ka orúkọ wọn. ta mẹ́wàá ni o àwọn nọ́ọ̀sì ni lágbájá lágbájá lágbájá tí wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú alif lam mim níta fẹ́ mọ̀nù. ìbéèrè lẹ́kẹta mo wá ní kam adadu suwari bada àti bi alif lam rọ súrà mélòó ló wá bẹ̀rẹ̀ pẹ̀lú alif lam rọ <laughs> ní alukoran alif lam rọ mélòó ni súrà tó bẹ̀rẹ̀ pẹ̀lú alif lam rọ dákọ iye wọn kó sì ka wọn kò ju béèrè mẹ́tẹ̀ẹ̀ta yìí lọ bí wọ́n bá ti gbà á pẹ̀lú ògbó ọlọ́run sọ́la ápè yín kẹ́ wá gba ẹ̀bùn yín ẹ̀yin tẹ́ bá fẹ́ dáhùn ìbéèrè yìí nọ́mbà tẹ́ dáhùn sí rèé zero seven zero three two six zero two six zero three zero seven zero three two six zero two six zero three ibẹ̀ lẹ máa text message text message ni o tẹ́ bá dẹ̀ fẹ́ dáhùn ẹ kọ orúkọ yín ìlú tẹ́ ẹ ti ń dáhùn ẹ sí i orúkọ yín ìlú tẹ́ ẹ ti ń dáhùn ẹ sí i tẹ wá dáhùn ẹni ìbéèrè bá kọ́kọ́ wọlé òun láàpè kọ́ wá o àmì náà gbà kọ́ o kì í tó bá gbà láàpùn o oyè nìsín gbogbo ibi tó ń kálukú bá dẹ̀ ti fẹ́ wá tó bá ti débí pẹ̀lú ògùn ọlọ́run bàbá wa Dr. Ahmad Ọláníyì Sọláhùdín aláṣẹ àtòlùdarí iléeṣẹ́ Standard Insurance Consultant Limited wọ́n ti ní gbogbo ẹni yòówù tó bá gba ẹ̀bùn wa tán bá ti wá láti wá gba ẹ̀bùn wọn ká fún wọn ní five five thousand naira owó mọ́tò tó wọ́n padà lọ sílé <laughs>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 akíyàwá tí wọ́n kó ẹ̀bùn fún wa alhaja wa khadija ti dámọ́rì yọ àdàmọ́lá oníbàtà wọ́n ti kó bàtà fún wa rẹpẹtẹ tẹ́rẹ́nu ẹ̀bùn tá a display yìí ẹnu ọ̀bá tí bá àbí tá a wà yìí ká ni ẹ̀bùn wa nu sọ̀rọ̀ wa rẹpẹtẹ tí a máa fún gbogbo ẹni tó bá ti jẹ ẹ̀bùn wa pẹ̀lú ògùn ọlọ́run ṣá allah t-shirt wa, face cap wà kódà nose mask wà náà ẹ̀bùn wa bàtà wà ẹ́n àtún láwọn cash tó o lágbára ọlọ́run ṣá allah gbogbo ẹni tẹ́ ẹ bá tún wá fẹ́ kẹ́bùn náà fún wa tẹ́ ẹ bá ti pè mí lágbára ọlọ́run á wàá gbà ẹ sì kó wa fún wa Eh, ìyá wa kan náà ti promise wa pé àwọn náà àwọn abicus properties àwọn náà ti promise wa pé pẹ̀lú ògùn ọlọ́run àwọn náà máa kó aṣọ ọdún wá fún wa àwọn aṣọ tẹ́ẹ̀fì sọdún láwọn aṣọ tó lé ńlẹ̀ yá àwọn guinea àwọn brocade kankan ògùn àwọn náà tún kó bọ̀ wá fún wa àti retí àwọn náà ọlọ́run dákun mọ́sàájú wọn dé láti àlàáfíà ìyá wa azat kìlá ní tọ́mọ kẹ́bùn wa fún wa lọ́dọọdún àwọn náà ti pè wá pẹ̀lú ògùn ọlọ́run pé ẹ̀bùn wa náà ní tó ń bọ̀ lọ́dún yìí náà à ń retí wọn kọ́lọ́run dákun mọ́sàájú gbọ́dọ̀ ẹnìkọ̀ọ̀kan wa gbogbo ẹ̀rọ olùfẹ́ wa tẹ wá wà káàkiri gbogbo àgbálá ayé gbogbo tẹ́ẹ̀ ti ń wò wá tẹ́ẹ̀ tẹ́ẹ̀ ti ń gbádùn ètò wa gbogbo iná lákì àwa kí gbogbo àwọn jàmáà wa ọwọ́ àdúrà dáwà foundation táwọn náà support wa lórí ètò yìí lọ́dún yìí ọlọ́run mọ́sàbà dúró tì yín ọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́run ní fi yín sílẹ̀ o ọlọ́run ní dààmú ẹnìkọ̀ọ̀kan yìí o ọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́run la hawla wala quwwata illa billahi al-ali al-azim tẹ́lẹ̀ bá ti bẹ̀rẹ̀ àwẹ̀ pẹ̀lú bisimilayi ẹ má jà gbàgbé o nínú àwẹ̀ Ramadan ẹ já súnmọ́ ọlọ́run dáadáa alukur'ani kíké ó ṣe pàtàkì náfìlà yíyàn lóru ó ṣe pàtàkì ká máa ṣe dáadáa sẹ́bí wa ká ṣe dáadáa sára wa ká ṣe dáadáa sí ìyàwó ká ṣe dáadáa sáwọn ọmọ wa ká ṣe dáadáa sí gbogbo aládùúgbò wa ọlọ́run kọ́ mọ́sá gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa ọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́run lálá ìlà ìlà gbogbo ẹ̀kọ́ tó ramadan náà wa kọ́ wa ẹ̀dá kan ẹja dìímú dáadáa ẹja lọ sáwọn wá sí táàtì gidi nínú ẹ̀ ọlọ́run mọ́sá gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa a máa lọ ní àárọ̀ yìí pẹ̀lú ògo ọlọ́run ṣáàlà tó bá tún di ní ìdájí ọ̀la kùtùkùtù ẹ tún tètè tẹ èmi náà ni olólùfẹ́ yín ọmọ yín alhaji abdulkadir yusuf ọba ọwọ́ àdúrà àmọ́ lọ láàárọ̀ inshallah maṣálá wáyé lálẹ́kọ̀ọ́ ìtọ́ba láàárọ̀ la àtúmọ̀ pàdé láyọ̀ o.